gẹ́gẹ́ bí iṣẹ́ mi ó ti mú parire rere bá orílẹ̀-èdè nàìjíríà pàápàá nípa rere èyí tí mo gbé àkórí orin kan jáde ta pè ní ọ̀sù èyí tí ó mú gbogbo ipa burúkú kúrò lára àwọn ọ̀dọ́ orin ọ̀sù tí mo kọ yìí jẹ́ ọ̀nà láti ṣèwúrí fáwọn ọ̀dọ́ nípa ọ̀nà láti wá owó gẹ́gẹ́ bí tutọ́ àti bí ó ti yẹ fún wọn. ẹ o gbọ́dọ̀ ṣiṣẹ́ dáradára o gbọ́dọ̀ tiraka kò ṣe pé wàá jókòó sílé kó máa wò pé mana yóò ti ọ̀run wá o gbọ́dọ̀ ṣiṣẹ́ láti lè rí i pé orí owó gẹ́gẹ́ bí orin tí mo gbé jáde ta pẹ̀kú rẹ̀ ní ọ̀sù kẹ́yàpá fún àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí olóhùn tẹ̀sẹ̀ ń dìdẹ̀bọ̀ mo fi orin rí sọ́rí àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn Eh, nípa wíwá owó ti ìjọba láti máa rí owó nípasẹ̀ àwọn orin tí wọ́n bá gbé sórí ayélujára gbogbo owó tó bá rí àwọn orí tó bá san látara àwọn ṣó tó bá lọ nínú ohun tèmi mo rí owó mi nípasẹ̀ yìí tí mo sì ń fi àwọn tí wọ́n ṣe pẹ̀lú mi ní ayé ìgbádùn stylist mi ni epo nípọ̀ mi ni ẹni tó ń gbóhùn mi sílẹ̀ ni àwọn òṣìṣẹ́ mi ni láti lè ní ayé èyí tí ó dára nípasẹ̀ eléyìí wọ́n sì ń gbé ìgbé ayé tó tọ́ àti bí ó ti yẹ láti lè sọ fún àgbáyé pé dandan ni ẹ ìjọba tí kò dára jẹ́ ìpèníjà èyí tí ó ń bá iṣẹ́ orin pàápàá ìdojúkọ èyí tí ó ń bá ní orílẹ̀-èdè Áfíríkà ìṣekúṣe àwọn ọlọ́pàá àìsíná déédéé gbogbo àwọn tí wọ́n ń produce gbogbo wọn wọn ṣe professional to that extent ṣùgbọ́n olúkálukú ṣáà ti pamọ́ṣẹ́ o gbọ́dọ̀ wà nínú iṣẹ́ yìí dáadáa láti ní ìrírí kò ń kọ́ pé o kò lè ba career artist jẹ́ eléyìí jẹ́ business kò ń ṣe èyí tí ẹ̀ka máa fowó ṣòfò ohun gbogbo ló gbọ́dọ̀ wà lọ́nà tó tọ́ àti èyí tí ó yẹ orílẹ̀ nàìjíríà tuntun tí mo fẹ́ òun ni orílẹ̀ nàìjíríà tí kò ní sí ìwà àjẹbánu èyí tí àwọn ọlọ́pàá ò ní dá àwọn artist dúró báwo ló ṣe múra ṣe yahoo boy ní ẹni gbákan àwọn kan bákan náà àwọn producer náà gbọ́dọ̀ ní ìmọ̀ tó kúye lórí iṣẹ́ tó bá ń ṣe wọ́n tó bá jẹ́ sound engineer ó gbọ́dọ̀ ní ìmọ̀ dáadáa orílẹ̀ nàìjíríà tí mo fẹ́ ni kí iná kó wà dédé iná twenty four hours dédé láìsí ìdákúrekúre iná a ní orílẹ̀ nàìjíríà tó dára orílẹ̀ nàìjíríà tí mo fẹ́ kò ń ṣe ìdáwọ́ sọ pé àwọn ọ̀dọ́ jẹ́ ọ̀lẹ àwọn ìjọba ni wọ́n fún wa ní ohun tí a ń fẹ́ kò yẹ pé àwọn ọ̀dọ́ orílẹ̀ nàìjíríà jẹ́ ọ̀lẹ mo nígbàgbọ́ pé àwọn ọ̀dọ́ nàìjíríà a lè mú àyípadà rere tó dára àwọn àgbà wa ti wà ń bẹ̀ láti bí ọdún gbọ̀n ṣùgbọ́n wọn ò rún kankan ṣe ìjọba tí ò da ọ̀nà tí ò da omi tí ò da iná tí ò da èyí ti tó àkókò fún wa láti fún àwọn ọ̀dọ́ láǹfààní láti lè takọ̀ǹgbọ̀ dáadáa àwọn ọ̀dọ́ ni aṣíwájú ọ̀la wọ́n gbọ́dọ̀ jà fún ara wọn a kì í ṣe ọ̀lẹ pàápàá àkórí orin mi ta pè ní ọ́sùn mo fi ń ṣe ìwúrí fún àwọn ọ̀dọ́ mi láti lè ní ìmọ̀ tó kúnye orúkọ mi Jimoh Jibril Ọláìtàn mo jẹ́ olórin mo sì dúró pẹ̀lú ọ̀dọ́ ilẹ̀ Nàìjíríà.